الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni ló fẹ́ wá káàkiri ibi tẹ́ ẹ ti gbọ́ wa àkíwá káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́ẹ̀tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n ọba wa alladhi ista'ana bihi al-anbiyahu was-salihuna wal-awliya ọba tí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn anábì ọlọ́run pátá ọlọ́run nìkan náà ló fi wọn lọ́kàn balẹ̀ gbogbo nǹkan bá ti fẹ́ àdúrà ni wọ́n máa ń ṣe wọ́n pe ọlọ́run tí wọ́n bá sì ti pe ọlọ́run ọlọ́run máa dá wọn lóhùn gbogbo àwọn ẹni rẹ àwọn wòlíì wòlíì tí wọ́n ti lọ àdúrà ni wọ́n gbára lé àdúrà ni wọ́n gbójúlé wọn ò ní nǹkan míì ní kọ̀rọ̀ yàrá wọn tí wọ́n fọkàn balẹ̀ sí pé yóò bí abùkátà àwọn àbí yóò ràn àwọn lọ́wọ́ láti bí abùkátà ọlọ́wọ́n bá aláà tó wá gbé àwọn anábì ọlọ́run kalẹ̀ fún alápèjúwe yìí ìpè gbogbo òṣòro tó kẹ ní àwọn eléyìí náà ní tójú bẹ́ẹ̀ lọ ní tí wọ́n fi ṣẹ́gun ọ̀tá àti tí wọ́n fi ní gbogbo tí wọ́n ní lé ayé àdúrà ni ọba tó júwe àwọn anábì ọlọ́run fún wa láti lè bá àfàwọn náà lọ́kàn balẹ̀ yóò dá dúpẹ́ fún ọlọ́run ọba náà wassalatu wassalamu ala sayyidi da'in nabiyina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá aṣíwájú gbogbo àwọn aládùá tó sì nígbàgbọ́ nínú àdúà tó sì ṣẹ́gun pẹ̀lú àdúà ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa káàánú náà kó bá àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fẹ́ gbéyẹ̀wò ní alẹ́ yìí ẹ̀yin ọmọ ayá mi òun náà ni ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ nípa pàtàkì àdúà ṣíṣe yìí ẹnìkan ò lè wà nílé ayé kó lóun ò ní ṣòro kò sẹ́nìkan tí ó wà nílé ayé tí ó lóun ò ní bùkátà kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ò ní ìdí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run nípa sẹ̀mí ẹ̀ àti nípa iṣẹ́ rẹ̀ àti nípa àlàáfíà rẹ̀ àti nípa ilé ayé rẹ̀ tó wà yìí àtọ̀run rẹ̀ ti lọ. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé àwọn ànábì ọlọ́run ọba kalẹ̀ fún wa lápèjúwe gbogbo àwọn anábì ọlọ́run pátá ni wọn rí ìṣòro gbogbo ìṣòro táwa ń bá kojú báyìí gbogbo ìṣòro táwa ń kojú lọwọ. báyìí èyí tó jù bẹ́ẹ̀ lọ lọ́lọ́run fi dá àwọn wò kò sí ìṣòro ẹnìkan nínú àwọn táwọn ní ayé yìí wá ní ìṣòro tòun ó ju táwọn lọ bá aláwájú ó yé wa gbogbo àwọn wọn ni òun ọlọ́run sì dá wọn lóhùn ọlọ́run wá sàlàyé gbogbo ẹ̀sùn náà Al-Qur'an nítorí kó lè bá jẹ́ ẹ̀kọ́ fáwọn àtà ń bọ̀ wípé ìṣòro táwọn ọlọ́run rí àwa náà ò rí tọ́jọ́ bẹ́ẹ̀ o báwọn ọlọ́run dúró ọlọ́run mì wọn ọlọ́run mì wọn. ọlọ́run mìyàn gbọ́dọ̀ ṣubú àwọn ọlọ́run ṣubú ọlọ́run mìyàn ọ gbà pé àní gbogbo òṣòro yíṣẹ́ àdúrà lọ́kápá ẹ̀ Allah subhanahu wa ta'ala ó ń sọ̀tàn Ànábì wa Ayub alayhi salatu wa salam fún wa nínú al-Qur'an ipe àmúdi ó ṣe ọrẹ Ànábì Ayub ààrẹ náà lágbára púpọ̀ ààrẹ náà lágbára púpọ̀ al-makhraju wa ad ọlọ́run aláwa gbé ìtàn nábì àyùbá wa fún wa lérí àárẹ̀ tó ṣe kí gbogbo àwa táàrẹ̀ bá ṣe kálíbà dúó bí ànábì àyùbá ṣe dúó ọlọ́run wá jẹ́ oyé wa nínú àlùkùránì pé àdúrà ló ṣe o allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa ayyuba idh nada rabbahu anni massaniya ad-durru wa anta arhamur rahimin. ọlọ́wọ́n bá ní ṣe ẹ̀ẹ̀kàtà níbi àyùbá ní gbogbo ìyá aláàárẹ̀ ìdínádà rọ̀báhù ẹ̀ẹ̀mọ̀gbà tó pè mí ọlọ́ni ó pè mí nì ìwọ̀n sọ a na ìmọ̀sánìyà pé aláàánú ní ìwọ ọlọ́run kò sẹ́nìkan ló sì lè tó bá ní ó pè mí nígbà ó pè faka máa bí hi mi ń dòrò ọlọ́run bá ní gbogbo ìṣòro ìnira tí ń bẹ fún nínú akéyẹmí ọlọ́run láàmú gbogbo kú òfò gbogbo ẹ̀ kú òfò ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ mú jáde nínú àyà yòó náà ni pé ọlọ́run fi àárẹ̀ dán ànábì wọ́n ní ọdún méjìdínlógún 18 years ni ló lò nínú yàrá lérè kan tí ń pariwo ń ta mí ń ro mí ń ta mí ń ó ní masaniya ó ní ara ní mí ara sì ní lóòótọ́ jẹba ọlọ́run mọ̀ pé ara ní wọ́n náà kí ni wọ́n wá sí sí wọ́n má ọlọ́lẹ̀ máa sùn di máa sùn kàmá rùn ọmọ ọlọ́lẹ̀ pẹ̀rẹ̀ fáwọn èso wọ́n máa lọ́dọ̀ bàbá dáfá bàbá dífá ó kò ní ẹ̀sìn islam nítorí pé ọ̀rẹ́ ọ ọlọ́run bá ní má kú o àárẹ̀ tó ṣíyàn yẹ kò tó ìtòsí ànábì ayò ọlọ́run bá ní sinadà rẹ̀ bá òhù ó pè ọlọ́run bá ní masaniya dúró ipe wọ ọlọ́run ara nìmí ara nìmí kò sọ pé ọlọ́run fara nìwọ̀n ó ní ara nìwọ̀n ọlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́ ọlọ́run bá ní adá lóhùn ọlọ́run bá ní àṣẹ ìnira náà kú òfin tí ò sí ìnira kan lára ẹ̀ àdúrà ni ọlọ́run ni amma yujibu al-mutarra idha da'ahu wa yakshifu as-su' ọlọ́run bá ní ẹni tara ni tani máa ń da lóhùn lẹ́yìn òun ọlọ́run tani máa mú aburú tí ní láàyè tani máa mú kó láre ọlọ́run bá lèmi ọlọ́run nìkan náà ni ẹnu pé àárẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ká lo oògùn wòsàn oògùn wòsàn kò sínú pé àgbára lọ́lọ́ oògùn wòsàn tí ò sí nǹkan haramu bẹ èyí ni tó rẹ̀ èèyàn ìsìlámù farama anábìnrin tadawo ibadallah anábìnrin ẹ̀yìn ọlọ́run ẹ máa so oògùn wòsàn ẹ máa so oògùn wòsàn ọgbọ́dọ̀ wá sí tọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ọgbọ́dọ̀ sí mbẹ̀ ìtọ́lọ́wọ́n sí léwọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó tún sàlàyé fún wa nípa agbára dua téèyàn bá ń wá òun mọ́ ọlọ́run wá gbé anabi zakariya ọlọ́run gbé kalẹ̀ fún wa lápẹ̀júwe ipe anabi zakariya agani ìyàwó rẹ̀ náà agani ìtumọ̀ ẹni pé ìtí máa ń dọ́mọ òsí lára wọn tí wọ́n fi wá bímọ àmọ́ nígbà wọn ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà ọlọ́run padà wá fún wọn lọ́mọ ọlọ́run lo agbára àdúà àti ìgbàgbọ́ tí wọ́n ní ọlọ́run wá fi fún wọn lọ́mọ ọlọ́run bá ní wá Zakariya ọlọ́run bá ní ṣe ẹ̀ẹ̀ka tàn nábì Zakariya ni ìdí náà dàrọ̀ bá nígbà tóun náà ń ṣàdúà tí ń pè ọlọ́run bá rẹ̀ látàzárí ni fárídà ó ní wọ́n ọlọ́run ọba má fi mí lẹ̀ lémi nìkan wọ́n jọ jẹ́ èmi nìkan náà ní wà nulẹ̀ èmi nìkan náà ní mọ̀dáwà ọ̀sọ́mà má fi mí lẹ̀ lémi nìkan wa anta khayrul warithin wọ́n ọlọ́run ọba lọ́ba tí jogún gbogbo ayé fún mi lọ́mọ tí ó jogún mi fastajabna lah ọlọ́run ọba ní àṣìdálò idnada rabbahu àtàlọ́rẹ̀ yàhíà abùn ní àtọ́lọ́mọ ń lọ́mọ ẹ̀bùn ọlọ́run lọ́mọ ọlọ́run la bùn lọ́mọ yàhíà lórúkọ rẹ̀ wa aslahna lahu zawjah ọlọ́run ọba ní ìyàwó rẹ̀ tó náà jẹ́ àgàn tó wà nílé ni ọlọ́run ní àtúnṣe gbogbo àwọn nǹkan tí kò lára rẹ̀ tí ó innahum كانوا يسارعون في الخيرات. ọlọ́run bá nítorí pé àwọn ànábì ọlọ́run ọba gbogbo nǹkan dáadáa ni wọ́n máa ń sáré lọ́bẹ̀ ara nǹkan dáadáa òun náà ni pé wọ́n gbára lé ọlọ́run wọ́n sì máa ń lánìyàn dáadáa ètò gbogbo tọ́lọ́run bá fún wọn dáadáa làwọn ò fi ṣe wa yad'unana ọlọ́run bá ní òun yìí sì fàdùn àlẹ̀ òun yìí fi wálẹ̀ láìpè wọ́n máa ń pè wá ní dojoojúmọ́ àdúà àdúà àdúà ragaban wa rahaba tí wọ́n bá ń fẹ́ nǹkan àdúrà wọn ó ṣe tẹ́rù bá ń bà wọ́n lérí nǹkan kan àdúrà ni wọ́n ṣe wọ̀kànú lánà khashi'in àwọn tá a wí yìí wọ́n páyà wa púpọ̀ o wọ́n yẹ sẹ́bọ̀ pẹ̀lú àwọ̀ ọlọ́ wọ́n páyà wa púpọ̀ ọlọ́ọ̀ páyà ọlọ́ àwọn yẹn wá sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ ti kọjá àdúrà pé madam ẹ jáde o baba ẹ jáde o abu umu ẹ jáde o níbo ló ń jáde lọ ọ̀dọ́ ta lọ lọ bọ́ bá ti lè kẹ̀yìn sọ́lọ́n tó kọjú sẹ́dá ọlọ́run ò ti tẹ́ wájú ọlọ́run nítorí wọ́n ń wá lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run lè ṣe ọlọ́run ọba ní òṣè ó ti wá kẹ̀yìn sọ́ba tí ó lè ṣe é fún ọ àdé pé wàhálà ti dé nìyẹn wọ́n ní kọ́ ọmọ padìẹ wọ́n ní kọ́ ọmọ gbádìẹ pọ̀n nítorí kó lè bá gbọ́ ọmọ pọ̀n wọ́n mùsùlùmí òsì gbọ́ ọlọ́run gbọ́ wà ní jẹ́nà tọ́lọ́run ọgbọ́n tó lọ́wọ́ sọ nípa ànábì zakariya ni ọlọ́wọ́ bá ní zakariya mo pàtẹ́ fún yín ojú ọmọ pọ́n a máa padà fún lọ́mọ ọlọ́wọ́ bá ní zakariya sọ pé inni wahana al-azimu minni gbogbo egun ara mi ó ti tẹ̀ ó ti ń ròkú ó ti ń ròkú rìn ó ti tẹ̀ ó ti darúgbó washta'ala ar-ra'su shayba gbogbo irun dúdú tó wà lérí ẹ̀ ó ti di funfun báláwo anabi Zakariya ní ẹ̀yìn mi tẹ̀ mo ti darúgbó irun di funfun wọlé akubi dọ̀ á ìkàrọ̀ bíi ṣàkíyá èmi ò torí ẹ̀ fàdúrà lẹ́ o èmi fẹ́ bímọ o mo sì mọ̀ pé ìyìnrín sàdúà kí n wá di ẹni tọrọ rẹ̀ ọ́ dàrú ẹni tàdúà rẹ̀ ò ní gbà olórí ibú èèyàn àdúrà yìí múyàn sórí ibú ìmọ̀ múyàn sórí eré ni ebi ọlọ́run sì ní ya Zakariya ìwọ Zakariya inna nubashiruka bi gulamin ismuhu Yahya nígbà tó ti wá gbà wá gbọ́ pé àdúrà ó lè ṣe gbogbo nǹkan o àwọn ń dùn ọ́nà pé ó bímọ yàyà náà lórúkọ ọmọ náà ànábì Zakariya ò tí ì báyàwó rẹ̀ lásìkò tọ́lọ̀ ti sorúkọ tọ́mọ ọmọ jẹ látara gbára dùà wọn ni ó bímọ ọlọ́run padà fún ọ wọn kó wọn jọ ọlọ́run wọn fàdúrà lẹ wọn sàdúrà Suratul Anbiya àyà eighty nine dín náìtì lọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ń pàtàkì ànábì Zakariya ẹ̀yọ́ màá yá mi ọlọ́ọ̀bá náà ọ̀pàtà níbi Suleiman nínú alukur'an ojú oyè wáyé pé ọlá ta fún anabi Suleiman àfẹlòmíì nírú ẹ̀ ma kọ́dà wọ́n gbé irú ọlá yẹn sọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ọ̀fẹ́ anabi ló wọn fẹ́ anabi ló wọn fẹ́ torí anabi Suleiman sọ fọlọ́wọ́n ọba pé ọlá tó fún mi wọ́n fẹ́ lòmíì nírú ẹ̀ láyé ma àwọn afáàní bọ́yá nítorí káwọn yẹn káwọn bá sí náà nítorí gbogbo lábàdé èèyàn máa ń sin náà àwọn afá kan sọ pé ọ sọ fún ọlọ́run pé kọ́lọ́run fún òun ní ọlá tí ò ní fẹ́lòmíì lásìkò òun yìí àwọn afá kan sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdébù suleman ń ṣe ọlá ọlọ́run ọba aláàdá lọ́lá gbogbo nǹkan tí èèyàn máa ń wálé ayé pátá táyé fi máa rọrùn ọlọ́run ọba ṣe fún kò wá sí nǹkan kan tí kò pàdípò papọ̀ mọ́ àwọn ẹlẹ́bọ ọlọ́run yóò yọ wọn ní àlùkùránì pé ọlá tá a fi fún Sùlẹ̀mánà tá a ṣerú ẹ̀ mọ́ yẹn àdúrà ló ṣe tá a fi fún ọlọ́run ọba ní qala rabbi ghfirli anabi Suleiman ó ń sọ pé ìwọ ọlọ́run mọ́sá ìfẹ́rí jìmì wàhábùlé mùlìkà wá fún mi ní ọlá fún mi lówó fún mi nípò fún mi ní gbogbo nǹkan tó yẹn fi sọ́lá. So وهب لي ملكا لن ينبغي لأحد من بعدي dámi lọ́lá tó ní dẹ́lòmí nírú ẹ̀ ma lẹ́yìn mi innaka antal wahhab ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba ti tàyàn lọ́rẹ̀ ọ̀rẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run sọ́ọ̀tù sọ́ọ̀dì àyà 35 lọ́lọ́run ti ń sọ fún wa pé anabi suleiman jẹnu ọjẹnu wúyẹ́wúyẹ́ rabbi gfirli wahabli mulika bó ṣe sọ́ọ̀kù jù bá náà lọ Ewu kọ́dà kò pẹ́ rárá bó ṣe kéré tó ọlọ́wọ́n bá ní gbọ́ sàdúrà náà tán a sì dá lọ́la ọ̀wọ́n ń wọ́wọ́ káàkiri ọ̀wọ́n láká àwọn arí pé àdúrà kò ń ṣe ọ̀tọ̀ ní tó ń ṣe ó dùn lórí ibú dáadáa tó ń wà ní òní ti ń lọ́rẹ́ antal ó sọ fọlọ́n ó lóun mọ̀ pé ọ̀rẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sì máa ń ta àyàn wọ́n máa ń ta àyàn lọ́rẹ̀. anábì Suleiman tó wá sọlá tí ọlá náà kọjá pé àrírò ẹ̀ wọ́n ní kọ̀ wẹ̀sẹ̀ ayé bẹ́ẹ̀ ni kọ̀ bá wọn gúnṣẹ́ ajé ọ̀sáwọ́rò àdúrà ló ṣe ọlọ́run sì sọ ní ó ní ìtọ́ sọ ni pé bùnmi ọlọ́run ni mo sì bùn tí wọn náà bá ti sọ fọlọ́n nítorí pé dáadáa pọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúà ibi àdúà pàtàkì dé àdúà òun ni wẹ́pọ̀n nǹkan jà tó ju gbogbo nǹkan jà táwọn èèyàn máa ń lò láyé lọ nígbà tí ọ̀tá dé tí wọ́n jẹ gàba lérí ànábì ọlọ́run bá gbé tàn ànábì Nuh fún wa yí pé ọ̀tá rẹ̀ pọ̀ èèyàn tó jíṣẹ́ fún nine hundred and fifty years gbogbo àwọn tí wọ́n gbà fún wọn ní wọn ju eighty lọ nine hundred and fifty years ló fi jíṣẹ́ gbogbo àwọn yòókù yẹn ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ wọ́n sì ń dún màwòrò màwòrò mà wọ́n halẹ̀ mà wọ́n ń dá láàmú wọ́n ń bá lóko jẹ́ wọ́n fa burú ṣe ọ̀tá wa pọ̀ nílé ọ̀tá pọ̀ lóde ìyàwó ẹ̀ ọ̀tá ẹ̀ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ náà ọ̀tá ẹ̀. àwọn aráàlú wọ́n dìde ọ̀tá sẹ̀rí ọ̀tá ọ̀tá ọ̀tá yìí fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ sí yàn aburú ni ọ̀tá máa ń gbèrò kó ṣẹlẹ̀ sí yàn inú rẹ̀ ọmọ wa dùn bàbúrò bá ti ṣẹlẹ̀ lẹ́yìn náà ọ̀tá máa fẹ́ pani ni ọ̀tá wọ́n máa ń retí ìjọ ẹ̀sìn wọ́n máa ń retí ìjọ bànújẹ́ tí ó bá yàn

wọn nírọ́ nípa ògbúrọ́ ní ọlọ́run ọba ní fàkàdàbò abidana ọlọ́run ọba ní ẹrú wa náà wọ́n sì pè ló pòrọ́ wọn nírọ́ nípa wọn láàrin ránṣẹ́ wọn ló pòrọ́ ni wọ̀kọ̀ọ̀lù májẹ̀núnù wọ́sdójẹ̀r wọ́n ní wèrè ni ọlọ́run ní wọ́n ní wèrè ni wọ́sdójẹ́ra wọ́n wà ń dún màoru màoru ma wọ́n halẹ̀ ma táwọn lè kún lù àwọn bá tiẹ̀ jẹ́ àwọn pa ọ̀tá yìí wá pọ̀ débi pé ẹ̀rú wa ń ba nàbì Nuhu alayhi salatu wa salam ọ wá bẹ̀rẹ̀ sí pè ọ lọ ọlọ́wọ́n bá ní wa qalu majnunun wazdujir wọ́n ní wéèrè ni wọ́n dún màoru màoru ma fada'a rabbahu anni maglubun fantasir ànábì Nuhu pè ọ lọ dàá rọ̀bàwò ọ̀sàdùà ànábì nù ó ṣàdúà pípé ìwọ ọlọ́run fàdàá rọ́báwò wa ní magilòbó fantasir ọlọ́run bá ní ànábì nù wá ṣàdúà ó pè ọlọ́run ọba rẹ̀ ìwà ń sọ fọlọ́n pé ìní magilòbó fantasir ẹ̀ wọ́n ti jẹ gàba lé mi lérí báyìí ìwọ ọlọ́run mọ́sá ìrànmíṣẹ́ ìrànmíṣẹ́ lérí wọn gbé mi lékè wọn ọlọ́run bá ní fafátahànà àdúwà bá sàmà Allahu akbar ọlọ́wọ́n bá ní fafatahna abwaba sama ọlọ́wọ́n bá ní bó ṣe ń sàdúrà tán báyìí àwọn ọlọ́run a sì sílẹ̀kùn omi látòkè sámà fafatahna abwaba sama bima'in munhamir omi tí ń da gọ́gọ́ tí ń da warawara ọlọ́wọ́n bá ní a sílẹ̀kùn sámà àwa ni kó omi ọmọ dà ń bẹ̀ omi yìí kìí so omi tí wọ́n mú tí wọ́n fi lálàáfíà omi ìyá ni o ìyá ọlọ́wọ́n bá ní a sí omi kalẹ̀ ẹ̀ ìgbà tá anábì inú wo ṣàdúà ọlọ́run wa lo àdúà yẹn sábàbí ó wá fi sí omi kalẹ̀ látòkè sámà fàfà jarina arúgbà yóò náà ọlọ́run bá ní kí wá sóun nìkan atúní kí ilẹ̀ náà kọ́ máa omi jáde fàfà jarina kọ́ máa ní gbúgbú fàfà jarina arúgbà yóò náà ọlọ́run bá ní aníkilẹ̀ kọ́ dájú lu omi wá ń tú falita lẹ̀ fálítà kọ̀lìmá wàhálà amúrí kọ́díkọ́dẹ́rẹ́ omi méjì wá pàdé omi méjèèjì yìí ìyà ní méjèèjì ìyà ń bọ́lẹ̀ látòkè ìyà ń jáde láti inú lẹ̀ ọlọ́run fi omi méjèèjì omi ilẹ̀ àtòkè ọ̀sọ̀ ó dìyà fáwọn ọjọ́ ànábìnú ọlọ́run bá ní àtikádàrá pé omi náà pa wọ́n rẹ́ omi sì padà pa wọ́n rẹ́ náà sọ́tòlù kọ́mọ̀rọ̀ àyà nine to twelve ẹ̀rọ mayami nínú ẹ̀sìn wa ọlọ́run ní bá ní ṣẹ́gun ọ̀tá o bọ́ọ̀ bá ti ń ṣàdúà wọ́n sábà sẹ́ asbunallahu wa ni'mal wakil asbunallahu wa ni'mal wakil ọlọ́run ọba ti tó ọ ó tó lẹ́ni tó fi ara tì ọlọ́run ni wọ́n máa wá ṣẹ́gun ọ̀tá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì inú wo lo àgbélépọ̀tà o mùsùlùmí ilẹ̀ yorùbá ẹ̀yin àfa ẹ̀yin àfa ẹlẹ́bọ̀ ẹ̀yin àfa òǹjálàbí ẹ̀yin lè máa mú tẹ́yìn tún ṣe ìbọ̀dẹ̀sà fáwọn èèyàn yìí pé ẹ̀yìn lẹ́yìn àdúrà agbára kan tún wà tẹ́ tún ṣe kò ságbára mi mọ́ lẹ́yìn àdúrà kò sí ìṣòro táwọn èèyàn ń bá wá sọ́dọ̀ yín tí hmm, àdúrà ò lè yanjú ọlọ́run ọba àlá ọ̀fẹ́ tún wá sí ló fi ń pàtà àwọn ànábì ọlọ́run wípé àyímà ọ̀tá lè pọ̀ fẹ́ náà ẹ̀sán àdúrà lé wọn lérí bẹ́ẹ̀ bá ti sàdúrà èmi ọlọ́run ọba ṣẹ́gun ànábì wa sallallahu alayhi wa sallam nígbà wọn wà lógun Badr ìdààmú yìí pọ̀ àwọn ọ̀tá pọ̀ rẹpẹtẹ àwọn ìjọ ànábì ọ̀pọ̀ ló ń kà ah, ànábì kọjú sókè àwọn sàhábà wọn bẹ̀rẹ̀ sí sàdúrà nígbà wọn wá ṣẹ́gun tán ọlọ́run wọn rán wọn létí ipe tẹ́sítẹ́bì tó nà rabbakum àṣẹ ẹ̀yànà tí gbà tí ẹ̀ ń wá ìgbàlà wá sóde mi ọlọ́run ní tẹ́ ń pè mí tẹ́ ń ṣe ìṣègáàtà fastajaba lakum ìṣègáàtà àdúrà ni ọlọ́run ọba ni mo sì dá yín lóhùn ìṣègáàtà rabbakum ìgbà tẹ́ ń wá ìgbà mí ìgbà mí ìgbà mí ìgbà mí àdúrà tẹ́ yẹn máa ń ṣe nígbà ìṣòro tó lágbára òun ni wọ́n pè ní ìṣègáàtà àdúrà náà ni ló jẹ́ pé àìsàn ṣe gáàsà pẹ̀lú àwọn òlìyà ọlọ́wọ́ bá ní ìdìsẹ̀dì tí wọ́n rọ̀bọ́kùn ìgbà tẹ́ ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yín tẹ́ ń wá ìgbàlà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba yín kọ́gbà yín lẹ̀ pẹ̀lú àdúrà fásitàjà àbàlàkùn ọlọ́run sì gbàdúrà yín jọ́nà fa á ní mú mi dúkùn bí alẹ́fẹ̀ mi nàlùmọ́lá ìkàtí mọ̀rìdìfín ọlọ́run bá ní jọ́nà èmi rí amẹ́yìn orí wọn ẹgbẹ̀rún màlá ìkànnì mọ̀sọ̀kalẹ̀ tí wọ́n ń dà gìrìgìrì láti sánmà wá táwọn náà ń bá yín jà tí wọ́n bá yín kọlu àwọn ọ̀tá ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀ni bá ní ṣẹ́gun ọ̀tá àdúrà náà sì lágbára tá a máa ń ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìlú yìí máa ń dàrú wàhálà máa ń ṣẹlẹ̀ nínú ìlú nígbà míì òkú ọmọ òkú rẹpẹtẹ nínú ìlú kan nígbà míì ọjà ó tù ú nígbà míì gan-an àwọn èèyàn máa tòṣì àwọn èèyàn rọ́wọ́ yọ nígbà míì àrùn yóò kárí ìlú tẹ́rù ọmọ bàkàlùkù táyà ọmọ já nígbà míì àwọn àwọn nǹkan máa dún mọ̀wúrú mọ̀wúrú mọ́ ìlú kan nípa àwọn pààyàn rẹ gbogbo àti ìlú ọba tó kìí ṣe pé a máa wá máa wá máa wá ètùtù ètùtù ní èṣù ló ìbílí èṣù ló lè tutù ìrúbọ ẹ wọn ni ẹja ṣe bí wọn ṣe máa ń ṣe kó lè bá rí rí nínú ọ̀rọ̀ wọn lọ́wọ́ nítorí kankan òun ọba tó dá ìlú ọba tó mọ gbogbo tí ń ṣẹlẹ̀ sílùú ọba tó mọ ibi solúsàn wà fún lù òun lọ́ba tá a máa ń pè é torí ọba Allah òun ló dá gbogbo nǹkan òun ló sì ní mà nípa gbogbo nǹkan àbáyọ ọwọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo àwa tí wọ́n máa pé ìlú wa bí sí ń lọ yìí kò wa lọ́rùn o ètùtù kan bẹ́ẹ̀ tá a ṣe ìrúbọ kan bẹ́ẹ̀ tá a gbé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn dá sí o ìlú tẹ́ bá wà tẹ́ ẹ̀ bá rí ìbànújẹ́ ń bẹ̀ àbọ́kàyàn balẹ̀ àdúrà ní kẹsẹ̀ ọlọ́run gbé Ibrahim wá nípa tó ṣe fún dìlú tí gbogbo wa tá a máa fẹ́ bàbá sì wálé ìlú náà gbogbo àwọn táwọn náà sọ̀tà ọlọ́run bá kọ́mọ́sàbá wa ṣẹ́gun wọn ọlọ́run bá ní wa Ibrahim rabbi ij'al hadha al amina bá ní nígbà tán Ibrahim tí ń pè ọlọ́run ìpè wọ ọlọ́run ìlú yìí ij'al hadha al-balada amina mọ́sá ìfìlú yìí lọ́kànbalẹ̀ mọ́sá ìsọ ìfọkànbalẹ̀ sínú ìlú yìí ọlọ́run ọba àlá oníṣe ẹ̀yìn ọ̀gbọ́n gbàtà ní Ibrahim tọrọ ìfọkànbalẹ̀ fún Maka àdúrà náà gbà àbí ọgbà jẹ́mọ́ àwọn tábà lọ Maka àmọ́ pàdó àná gbà ìlú náà kọ́lọ́ mọ́ mọ́ payà síbẹ̀ ètò wọn ṣe tọ́lọ́run fi mú fọkànbalẹ̀ kó ń bẹ́ kọ́lọ́ bá jẹ́ wọn dáwọlé Ànábì Ibrahim ó ní ìwọ ọlọ́run ọba bá wa fi fọkànbalẹ̀ síbẹ̀ àdúrà ló ṣe Adua, eh, òun náà ni maka ṣe rí bó ṣe rí àdúà ọlọ́run ọba ní Ibrahim wá ń fi lé nígbà tó ṣàdúà yẹn tán ipe wá jẹ́ ìnúbo ni, wà ní Ibrahim wá ń sọ fọlọ́n pé ọlọ́run gbé mi jìnnà sí kínni eh, wọ́n bà níyà kọ́dà àwọn ọmọ mi gbá àwọn náà jìnnà àná Ibrahim wá sọ pé wọ́n jẹ́ ìnúbo ní wà bà níyà anna abudul asunam ìwọ ọlọ́run ọba ò mọ́sà lé mi jìnnà àtàwọn ọmọ mi lé mi jìnnà léwà jìnnà kó n bí ká máa bọ́ ntọ́lọ́run ọba láàdáa nínú àwọn èrè mọ̀jẹ̀ a máa wá ìfọ̀kànbalẹ̀ ìlú lọ́sọ́dọ̀ àwọn èrè tí wọn ò lójú tí wọn fi rí náà tí wọn ò létí tí wọn fi gbọ́rọ̀ tí wọn lè kúrò lójú kan mọ̀jẹ̀ a máa wá àbáyọ lọ́dọ̀ wọn àwọn kèfèrí Mákà ibi àwọn máa ń lọ nìyẹn anabi Ibrahim ní àdúà ilà ṣe ó sì ṣàdúà ọlọ́run sì fi ìfọ̀kànbalẹ̀ sílùú Mákà náà ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọ́sàbà fi ìfọ̀kànbalẹ̀ sí ọlọ́ agbára ọlọ́run ọba wa bẹ́ẹ̀ máa ń bẹ inú ìbànújẹ́ ńkọ́ tẹ́ ń bẹ nínú wàhálà tẹ́ ń bẹ nínú àhámọ́ tẹ́ ń bẹ nínú ẹ̀wọ̀n ọmọ ìyá ọwà nú ẹ̀wọ̀n ọwà ń sọ fáwọn tó wà ń lé pé ká mọ́ bọ́ ṣe bọ́ ọ̀pẹ́ <laughs> bẹ́ẹ̀ bọ́ jáde nú ẹ̀wọ̀n ó tún padà wọ̀bẹ̀ nítorí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ní máa múyàn kúrò nínú fọpẹ́pẹ́ ọlọ́run ní máa múyàn kúrò nínú bànújẹ́ nínú wàhálà tẹ́yìn bá hámọ́ ọlọ́run wá gbé ìtàn ànábì wa Yunus ọlọ́run gbé kalẹ̀ ànábì wa Yunus ọlọ́run dáwọ́ ọbọ̀ sínú omi ẹja gbé mi ẹja kan tó gbẹ́jà yẹn mi ẹja kejì yẹn ọwá gbé lọ sísàlẹ̀sàlẹ̀ omi òkùnkùn wá di mẹ́ta òkùnkùn omi òkùnkùn nú ẹja ilẹ̀ tó wá sùn ọlọ́run ọba alá ó ní fanada fi doluma ọlọ́run ọba ní fanada fi doluma sí ẹ̀yìn òsínbẹ̀ nígbà tí anabi wa Yunus ti ń pè ọlọ́run nínú òkùnkùn ni fanada fi zulumati an la ilaha illa ant tí ń sọ pé ìwọ ọlọ́run ọba òkò sẹ́ni tá a sẹ́ tá a wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àfiwọ́ ọlọ́run subhanak mímọ́ fún wọn ọlọ́run títóbi fún wọn ọlọ́run ìǹkì ọlọ́run ìǹkì ọlọ́run inni kuntu minaz zalimin ní alábòsí lèmi tẹ́lẹ̀ o wọ́n sàì fèrèjì mi fastajabna lah ọlọ́run ọba ni wọ́n fẹ́ kú nínú àhámọ́ nífa ó sì wàá pè wá pẹ̀lú orúkọ wa oníkọ̀sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ àfàwọ́ ọlọ́run Allah ilaha illa anta ó sì wàrà lọ́wọ́ pẹ̀lú wa fastajabna lahu ọlọ́run la ṣe dá lóhùn tó ní dínsìn ń sàdúrà ni wa najjaynahu minal gham aláàkó nínú ìbànújẹ́ wa kadhalika nunjil mu'minin ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà ń bọ̀ táyé òfin parí táwọn náà bá ti nígbàgbọ́ tá sì ń pè wá nígbà tí wọ́n wà nínú àhámọ́ ọlọ́run bá sì máa là wọ́n náà ní a yọ wọ́n kó nú àhámọ́ ọ̀ ń bẹ́nu ẹ̀wọ̀n ó tún wá ń ságun wọn mọ̀ pé èṣù gan ló tì sínú ẹ̀wọ̀n ó tún wá ní kán bọ́ bẹ́sù sọ̀rọ̀ ó lè mú ọ jáde nínú ẹ̀wọ̀n ọ wà nù bànújẹ́ wà nù wàhálà ó mọ̀ pé gan ló sínú wàhálà iṣẹ́ ibú tó ṣe ló fi kó sínú bànújẹ́ yẹn wàhálà tó fọwọ́ ara ẹ̀ fà ọ jáde ní ẹni bá ti pè wá ló ń jìnlẹ̀ mọ́mi ní tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ọmọ bá yìí ọlọ́mọsọ ayọ́ nìkan kan wá náà kú nínú wàhálà ọlágbára ọlọ́wọ́n bá wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh kọmọrùdín yunus akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé. السلام عليكم ورحمة الله وبركاته